ẹ̀yin olùgbọ́ wa ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ẹ jẹ́ ká tún tẹ̀léra wa ká lọ sí ibi tọ́pìkì wa èyí tí à ń tírì tá à ń gbìyànjànà lórí ètò wa yìí òun náà ni pé à ń ṣàfihàn àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nínú àwọn àlàáfíà tí àwọn Yorùbá ń pè ní àlàáfíà ní àwọn àlàáfíà àti àwọn okùnfà oríire ọmọ ènìyàn nínú ìgbésí ayé èyí tọ́lọ́wọ́n bá tó gbé sínú ẹ̀sìn wa ti ṣe ẹ̀sìn Islam àwọn okùnfà yìí àti àwọn àlàáfíà yìí àti àwọn ìlọsíwájú ìtẹ̀síwájú ìtọ́pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí òun náà ni a ń fi hàn gbogbo ayé tààzẹ̀ fi ń dá kèfèrí náà lójú wípé àní ẹ̀sìn yìí òun náà ni ẹ̀sìn kíni ẹ̀sìn àlàáfíà ààyè agbolẹ̀ tí ń sọ fún yín pé ànábì wa sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba rán wá sáyé yìí ọ̀ràn wá láti mú àlàáfíà wá àlàáfíà tó wá mú wá òun náà ni ẹ̀sìn Islam ṣùgbọ́n ibo la wá wà báyẹn yorùbá wa tẹ́jẹ́ ní àpọ́nlé òun náà ni pé à ń ṣe àfihàn àlàáfíà tí ń bẹ níbi àlùwàlà táwa mùsùlùmí tí àwọn máa ń ṣe ó pé ẹ̀yin olùgbọ́ wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà láti fi tí àlùwàlà ti bẹ̀rẹ̀ ibi tá àdẹ̀wà òun ni pípa orí wa èyí tí ẹ̀rí ẹ̀ wà nínú àlùkùránì Qur'an chapter five verse six ọlọ́run ọba sọ yìí pé. أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا, وامسحوا برؤوسكم نعم O you believe, when you intend to offer a salat, wash your faces and your hands up to your elbow and rub your head. Allah subhanahu wa ta'ala, ó ń jẹ́rìí fún wa nínú Suratul Ma'idah. àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá sọ pé mo pè ń tẹ́ nígbàgbọ́ tẹ́ bá fẹ́ kírun ẹ ojú yín ẹ ojú yín ẹ wẹ ọwọ́ yín títí dé ìgbìmọ̀ yín bákan náà tẹ́ bá ti wẹ ọwọ́ yín tán bẹ́ẹ̀ náà ní kẹ́ pa orí yín. a lè ti mà nínú ẹ̀kọ́ tó síwájú ẹ̀yìn ìbọn wáyé pé báwo la ti ń pa orí wa <clears throat> àti pé bọ́lá àti bẹ̀rẹ̀ pípa orí wa àti pé bo ní pípa orí wa yóò parí sí àbá àti sàlàyé fún wa ní bákan náà ni pé kí la fi pa orí wa sí ọwọ́ kan ní àbọ̀wọ́ méjì gbogbo ilé ìlú ti gbogbo wa látòkè délẹ̀ bákan náà a tún gbé àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan jáde fáwọn ènìyàn tó jẹ́ sí pé a mú jáde látara ọ̀rọ̀ ọlọ́run ọba àti sẹ̀ríà rẹ̀ wípé gbogbo bí ọmọ ènìyàn bọ́wọ́ rẹ̀ ó sì máa tóbi sí bódì rẹ̀ bá ti tóbi sí ni kí ló àjẹ ní bọ́dì tó hmm. kìí pé bọ́dì ènìyàn ní ojú ìbọ́wọ́ ènìyàn ti fẹ̀ tó hmm. bí orí ènìyàn bá ti tóbi tó bẹ́ẹ̀ náà ni ọwọ́ rẹ̀ yóò ti tóbi tó bí orí rẹ̀ bá ti kéré tó bẹ́ẹ̀ náà ni àtẹ́lẹwọ́ rẹ̀ yóò ti kéré tó ọlọ́run ọba lọ́mọ ènìyàn dájú nípa nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí nípa báyìí nígbà tó wá jẹ́ sí pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó kárí gbogbo nǹkan tí òfin kankan lẹ̀ fún aláìsàlàyé nípa rẹ̀ ẹ̀sìn islam ẹ̀sìn tó yẹ pé ẹni tó bá ti gbà á kò ní bùkátà sí nǹkan kan sí ètò ayé kankan mọ́ àwa ń ṣàlàyé nípa abẹ́ àṣepa orí wa a jẹ́ pé ó yẹ kí ọ̀rọ̀ kọ́ yíyà sí bí ẹni tó bá wé láwọn àbóbìnrin tó borí àbí ẹni tí ó dé fìlà hmm. ó yẹ káyà síbẹ̀ ṣé islam wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ wàláhì islam sọ̀rọ̀ yìí nípa rẹ̀ màtí islam bá ń sọ̀rọ̀ yìí nípa ẹni tó wí láwà ní mari tàbí obìnrin tó borí ẹ̀ ikú báwo ni ó ṣe pa orí ẹ̀ báwo wáyé ni àti àti rẹ̀ yòókù tó lágbára jù bá ń lọ sí islam ò á dá sí islam dá sí gbogbo ẹ̀ tí ìbá ṣe pé bí ètò ayé wa ṣe rí ní orílẹ̀-èdè tá a wà yìí kò sí nǹkan kan tá a fẹ́ sábà nínú ẹ̀sìn islam bó ṣe dé fìlà ìfìlà ilẹ̀ yorùbá tá à ń dé gan àbí ọmọ fi lára yorùbá tí wọ́n pè ní gọ́bì tó bá bi wá léèrè pé kí ni ṣẹ̀ríà ìsìláàmù sọ ń pa pé ń bo làá tẹ̀ sí á sọ fún ọ wọ́n mọ̀ pé àwọn yorùbá máa tẹ̀ síbì kan já fún abáyìnà owó sí ni yorùbá máa tẹ̀ sí ń tẹ̀ mhm. hmm, fìlà tọ́ sí náà hmm. ṣùgbọ́n kí ni ṣẹ̀ríà sọ fún wa pé ọwọ́ ń bo ká tẹ̀ kílẹ̀ rí ẹ̀ torí pé nǹkan tó dáa ni Hmm. ànábì wa sallallahu alaihi wasallam nǹkan tó bá rẹ wà láyé tọ́jọ́ sọ ọ̀tún ní máa gbé sí wọ́n tó ń gbọ́ mi náà tó jẹ́ mùsùlùmí òdútó ń dé fìlà yorùbá máa dé ṣùgbọ́n má tẹ̀sọ́wọ́ ò sí ń tẹ̀ máa tẹ̀sọ́wọ́ ọwọ́ ọ̀tún islam kò sí nǹkan kan tá a fẹ́ nínú ẹ̀sìn islam tá a fi ṣayé yìí tátùn fi lójú rere ọlọ́run ọba tí islam sọ̀rọ̀ nípa rẹ̀. islam has everything in this life. káyà lọ́mọ ẹ̀yin olùgbọ́ wa wípé ní àkọ́kọ́ a sọ̀rọ̀ nípa láwàní kakọ́kọ́ mọ̀ dájú sáká pé kéèyàn wọ láwàní kéèyàn wé láwàní àbí kó dé láwàní bó o pè ní wíwé bó o pè ní dídé kàmárà ni kéèyàn wọ láwàní àbí kó wé láwàní kì í sàpẹrẹ tá a fi máa mọ ẹlẹ́sìn Islam o ẹlẹ́yìn hmm. foundation lákàntẹ́ kí gbogbo ẹni tí ń gbọ́ wa ní gbogbo orílẹ̀ ayé kọ́ máa mọ̀ dájú kò sì máa fọwọ́ sọ̀yà rẹ̀ hmm. wíwé láwàní àbí lílo láwàní wíwé ni o wíwọ láwàní ni o kì í sàpẹrẹ tá a fi máa mọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí hmm. Mm-hmm. torí pé láwọn ẹni tán wo ni àṣà lásán lọ́jẹ̀ eh, èyí tí ó jẹ́ kọ́ dá wa lójú sáká lórí ní tàn sọ yìí ni pé tó bá wo àwọn kọ́ńtírì kan bẹ lórí ilẹ̀ ayé tó jẹ́ sí pé ogun lọ́gùn àwọn tí ń gbé bẹ́ẹ̀ wọ́n yìí ṣe mùsùlùmí mm-hmm. tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń wo láwọn ẹni ilẹ̀ ayé mm. India ṣé mùsùlùmí ló dominate India yẹn náà ah, kìí ṣe mùsùlùmí àwọn ti wọlé wà ní ibẹ̀ lọ sílẹ̀ Sri Lanka country táǹpẹ̀ ní Sri Lanka ni ó rí pé kìí ṣe mùsùlùmí ló dominate ibẹ̀ ó rí pé wọ́n jẹ̀ wọlé wà ní ibẹ̀ tó padà lọ sí Nepal orí country mi náà nìyẹn orí pé wọ́n dá wà níbẹ̀ tó nípa báyìí afẹ́kíkà lóko ọmọ pé foundation ńlá wíwé láwà ní kì í ṣe àpẹẹrẹ táàfì máa mọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí nàám hmm. nígbà tó wá jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn rọrùn ni tọ́lọ́wọ́n bá sì jẹ́rìí sí pé ẹ̀sìn islam àlẹ́sìn rọrùn ni kì í sí wàhálà ń bẹ̀ kí ọlọ́wọ́n bá sọ quran chapter two verse one eighty five. yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. Allah intends for you peace and he does not want to make things difficult. nígbà tó jẹ́ sí pé ẹ̀sìn islam ẹ̀sìn rọrùn ni àwa sì ní rọrùn fún asílẹ̀tọ̀ fẹ́ntì bá ń sàlùwàlà ipò tó bá jẹ́ pé wíláwà ní sórí ń gbà tó fẹ́ sàlùwàlà asílẹ̀tọ̀ fún pé kọ́mọ́ tù láwà ní ẹ̀ hmm. torí pé ẹ̀sìn kíni Islam kọ́mọ́ tù láwà ní ẹ̀ títí ń jẹ́sìn àlàáfíà ní tó ń jẹ́sìn kíni àló ní tù láwà ní ẹ̀ fi láwà ní ẹ̀ lẹ̀ hmm. Allahu akbar ọlọ́mọba ọmọ tóbi púpọ̀ ẹ dákun wàhálà mélòó ní hmm, bẹ́ẹ̀ bí ká tù láwà ní káwé ká pa orí káyọ̀ tó ń wé padà Islam tó bá débi ìrọ̀rùn ẹ̀ tó dé lẹ́fún pé mọ́tò filẹ̀ ọwọ́ pa orí ẹ̀ lásán kọ́ ọwọ́ pa ibi tó yẹ kọ́ pa mẹ́rin lásán ìwọ́n tó ń gbọ́ mi tí ì ṣe mùsùlùmí hmm. tó ọjọ́ kùnrin kí ló wá tún sẹ́kù fún ọ tí ò jẹ́ kọ́ wọnú ìsìlámù ni àní ẹnu ìṣẹ́jú tó fi tú láwà ní wọ́n ní amóhùlẹ̀ tù ìrọ̀rùn láwà fún ẹ hmm. kí wọ́n lọ sẹ́kù fún ọ tó wà tí ì ṣe ìsìlámù tó ọjọ́ kùnrin tó ń gbọ́ mi tí ì ṣe mùsùlùmí kí wọn náà máa bọ̀ wá kọ́ wá gba ìrọ̀rùn yìí ó sì yẹ kọ́ ọmọ ìdájí sáká fún gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn Islam ìnira àti wàhálà àti dààmú náà ní bẹ̀ níbẹ̀ torí pé tọba ti rí ẹ̀sìn kan tó jẹ́ ló mú dání tọba ti wá rí ọ̀run yẹn ó yẹ kó mọ̀ tọba ti yàtọ̀ sí kò sí rọrùn bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀yin olùwọ́ wa tẹjọ́ ẹ máa pa láwa ní yín nígbà bá ń sàlùwà ẹ máa pa láwa ní ẹ̀ ní tú láwa ní ìyẹn fẹ́ tọba wí láwa ní. èrè hmm. obìnrin bẹ́ẹ̀ náà tó ń gbọ́ mi ọ máa pa ìbòrí rẹ̀ tó ń gbọ́ ọ máa fọwọ́ pa orí ìbòrí ó ní wulẹ̀ sí mm, mm, mm, pàápàá jùlọ ìgbà tí obìnrin bá wọ ìbòrí tó jẹ́ sí pé àtòrí àti látòrí ló ti bùn ún dékinni dẹ́sẹ̀ báwo ló ti fẹ́ pa orí pàápàá jùlọ bí ó ti fẹ́ pa orí rẹ ibi táwọn èèyàn wà ní gbangba àtàn ìwọ náà bí kọ̀ǹdíṣàn wá ti rí nílùú wa mí báyìí obìnrin tí wọ́n bá kí wọn mọ́ṣáláṣí àyè ibìkan ìtàn yóò ti sàlùwàlà náà sọ wà bọ́ọ̀kì márùn rẹ̀ kalẹ̀ ní ẹgbẹ́ ìrọ̀rùn Islam ọ̀pá ìbòrí rẹ̀ gbogbo ìdáwé ìlọ́lẹ́rìí inú súnà ànẹ́gbọ̀ Muhammad àtúwá ń lo channel pé a sọ pé obìnrin ọmọ pa ìbòrí ẹ̀ àtún ń pè rẹ obìnrin náà tó jẹ́ ní tí ò tí ì ṣe Islam tó ń ṣẹ̀sìn mìíràn ìrẹ́ obìnrin eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba tó dá gbogbo ayé tó jẹ́ sí pé ó mú ìnira kúrò fún ẹ̀ ó sì jẹ́ pé ìrọ̀rùn ojúlówó ìrọ̀rùn tá a máa fi tá a máa rí tí o ti pa ń polówó ẹ̀lẹ́nu lásán ọ̀bẹ náà islam obìnrin ọmọ àfọwọ́ pa ìbò rí ẹ kí ló tó wá kù fún obìnrin tó wà ń ta tó ṣe islam wọn tó máa bọ̀ wá ẹni tí ọba ti ṣe léyìí ni ìnira ni ọlọ́ọ̀ padà ọlọ́wọ́n bá jẹ́ ìṣẹ́lẹ̀ ní Quran chapter 22 eh, verse 78 wàmá ja'ala alaykum fi d-dini min and has not laid upon you in your religion and hardship. bẹ́ẹ̀ni ọlọ́run ọba ní àní mi fi nǹkan kan tó lè jẹnira fún mi fi sínú ẹ̀sìn yìí fìdíìn fìdíìn ló pè hmm. ìyẹn ni pé ní ẹ̀sìn táwọn ń pè ní ẹ̀sìn ojúlówó lómi kì í ṣẹ̀sìn mìíràn o ẹ̀sìn mìíràn a jẹ́ pé ẹ̀sìn mìíràn tó bá ti yàtọ̀ sí ẹ̀dínù tọ́lọ́run ọba ń wí nù áyà yìí a jẹ́ sí pé fi ìhàrẹ̀ hmm. ìnira wà níbẹ̀ wàhálà wà ń bẹ bọ́ bá tú gbígbà àwẹ̀ wọn wò wàhálà wà ń bẹ bọ́ bá tú sísàdúrà wọn wò ìdààmú wà ń bẹ bọ́ bá tú ìtẹ̀lé ọ̀gá lẹ́yìn wọn wò àbá wà ní ìmọ̀mù mọ́sálásí ìtẹ̀lé ọ̀gá ẹlẹ́sìn tiwọn náà lẹ́yìn ó rí pé nìyẹn wà ń bẹ kọ́ ṣùgbọ́n Islam ọmọ ẹ̀jẹ̀ àlà alaykum fid-din min haraj and have not laid upon you in your religion. ọlọ́run ní àlẹ́sìn yín yìí kò sí nira kankan bẹ̀ fún yín. a sọ fún wa nínú àwọn àjòkò tó rí kọjá yìí pé yéè yéè ó ń ro mí ó ń ta mí ó ń dùn mí kò sí nẹ́ẹ̀sì islam. ìjọba mọ́ ọ ṣe yé ọ̀gbọ́dọ̀ fi ṣẹ̀sìn nẹ́ẹ̀sì islam. Hmm. ìjọba mọ́ ọ ṣe yá ọ̀gbọ́dọ̀ fi ṣẹ̀sìn nẹ́ẹ̀sì islam. Hmm. ìjọba mọ́ ọ sọ pé ọmọ ń ta mí ọ̀gbọ́dọ̀ fi ṣẹ̀sìn nẹ́ẹ̀sì islam. tó hmm. ẹ̀yin olùkọ́ wa alákùnrin báwo wá ní ẹni tó wá fa orí ẹ̀ sọ̀rọ̀ pa nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀kan ìbàdàn sọ̀rọ̀ ẹni tó fa orí náà ẹni tó fa orí ẹ̀ báwo ni ó ti pa orí ẹ̀ ìdáhùn ni pé ọlọ́run bá ti jẹ́rìí pé famsahu famsahu bi ru'usikum ọlọ́run ní ẹ̀ pa orí yín kò sọ pé ẹ̀ pa irun yín nínú ayé àlùkò yẹn ni pé ẹni tí ó bá ti nírun lórí kí ni yóò tó bá jẹ́ sípò lọ́wọ́ bá ní wamsahu bi shu'urikum àkìbá jẹ́ sí pé fífá orí èèwọ̀ ni hmm. ṣùgbọ́n gbà tó jẹ́ sí pé ọlọ́wọ́ bá ti pé famsahu bi ru'usikum ó fi yé wa yí pé fífá orí kì í ṣe èèwọ̀ hmm. halal yẹn fẹ́ nìyàn pàápàá jùlọ téèyàn bá ní bùkátà sí hmm. bí káìsàn máa ṣe rún ènìyàn bí káìsàn máa ṣe hàn lórí bóyá skin orí èèyàn ó nìdí kan fà kó lè bàrá ìfi ògùn yẹn ṣe tàbí orí ń fọ́ ènìyàn wọ́n wá ní ah, àfikọ́ fa orí rẹ̀ kó lè bàjẹ́ sí pé orí fífọ́ yìí ó rí lè fẹ́ ṣùgbọ́n obìnrin ọ̀gbọ́dọ̀ fa nínú ṣẹ̀rẹ́ Islam bákan náà kò gbọ́dọ̀ di irun ẹ̀ ní ìgé tọkùnrin máa gé bí orí ẹyin tí mo wé ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti rí lọ́kùnrin obìnrin ọ̀gbọ́dọ̀ sórí tiẹ̀ bẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam ọ̀rọ̀ rẹ̀ agbọ́nrin ní ìdẹ́lẹ́ mi ẹwà arọ́kùnrin ó lẹ́tọ̀ọ́ láti fárí tó bá fẹ́ fà tó bá ní bùkátà sí o ṣùgbọ́n tó bá ní bùkátà sí tó bá mú ní àṣà yìí pé ó ń lapẹ́ tá a fi máa pé ẹlẹ́sìn ni wá àwa la gbẹ̀rù ọlọ́run ọba lọ́mọ pé ó ń bí díà ní ọba ni. anabi wa sallallahu alayhi wa sallam nínú hadith wa bukhari gbà wá ani abi sa'id al-khudri radiyallahu anhu. it is reported from abu sa'id al-khudri. wọ́n gbọ́ wàlá tọ́lá abu sa'id al-khudri radiyallahu anhu. an rasulillah sallallahu alayhi wa sallam. that prophet said. wọ́n gbà wàlá tọ́lá tí ọlọ́run ọba sallallahu alayhi wa sallam. lamma su'ila an alamati al-khawarij. he was asked about the signs of the fanatics. nígbà tí wọ́n bi ànábì léèrè pé kí làpẹrẹ tá a fi máa dá àwọn alákatakítí àwọn oníwàhálà ẹ̀sìn kó láti máa dá wọn mọ̀ kí ló fi sọ kí ló sọ ọ sọ pé. simahum atahlik àpẹẹrẹ tá a fi máa dá wọn mọ̀ ní kí wọ́n ń fa orí àwọn olórí tobolo tobolo tobolo gbogbo wọn lọ. àwòkọ́l àtẹ̀síbíìd tàbọ́tọ́ fún wa yí pé àwọn tí wọ́n ń wọn mọ́lẹ̀ báwọn èèyàn máa zero tàbí ọfárí tó gbóló o ti gbé àpẹẹrẹ àwọn ará katakítí ẹ̀sìn o ti gbé wọnú mẹ́sìn Islam tẹ hmm. máa bẹ̀rẹ̀ rè kí ìwò lọ́ọ́ da ìjù mẹ́sìn Islam kọ́ ọfárí rẹ̀ nàbí kó fihàn rẹ̀ lẹ̀ kó fihàn rẹ̀ lẹ̀ kó fihàn rẹ̀ lẹ̀ ọ̀dà àti kọ́ ọfá orí rẹ̀ torí pé náà ni ànábì wá sí sallallahu alaihi wasallam nípa báyìí ẹni tó bá fárí ẹ̀ ọ̀pá orí rẹ̀ náà ni o tó bá ní bùkátà sí pé kọ́ ọfá sọ mọ́kọ́ ọfá sọ á sọ fífárí di ẹ̀sìn Islam tó bá di ọjọ́ mẹ́jọ insha Allah á máa tẹ̀síwájú nípasẹ̀ àwọn kókó tàǹtà yẹn nàná yìí sáàfì pàdé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh